jáde ó tún débí láàárọ̀ yìí ó tún béèrè jíbọ́lá bẹ́ẹ̀ mo ti gbóhùn àwọn èèyàn wọ́n ti gbóhùn mi ni wọ́n dákẹ́ nǹkan kò ṣe é ní o. nǹkan kò ṣe é o. ìyá jíbọ́lá ìyá jíbọ́lá ìyá jíbọ́lá. akàndédé kókó bàjẹ́ lọ́dún tó sàn án. ń bọ̀ lọ́wọ́ ó ń bẹ́ẹ̀ nílẹ̀ bíi. ọmọ ìdílọ máa wo mo fẹ́ rà mú báyìí. bàbá dẹ̀ gbélé yìí ṣùgbọ́n lè ní kankan lé wọn. ṣé wo orí bó ti wọlé látàrí tí orí kò ti mú dání. ìwọ wáńbí wáńbí wáńbí gbọ́tì rẹ̀ wá ká fi po òǹgbẹ òǹgbẹ ń gbẹ wáyà fi ṣe fàájì bọ́ bí. ẹ gbà mí ah, ah. ẹ bọ́ǹgbẹ bá wá ń gbẹ yín ẹ mọ ọ̀nà ojú odò tẹ́ẹ̀tì lè lọ́mú mi ni ah, ah, ah. abẹ́ẹ̀ tiẹ̀ wá gbà mí. wọ́n ti sọ pé ẹnà ọ̀rẹ́ mú. ẹ dẹ́kun sọ lẹ́sìn gọ́ọ̀mù mojú ni ṣé ó sọ pé o ò dá wa mọ̀ lábàáyé èmi sì mọ̀ pé ó dá mi lójú dọ́dọ̀ lọ ó jẹ pálámbà yà ní àyín lónìí. ó sọ ọ. èmi ẹgbọ́n náà sẹ́yìn lẹ́bí mi ni àbí wọ́n gbọ́wọ́ tèmi lélẹ́ alágbàfọ̀ ni. <laughs> ṣe ọ ti ọba ọlọ́ni fúnra ọ̀kẹ́rẹ́ nífẹ̀ẹ́nu rẹ̀ pọlọ́dẹ so wá rí ẹnu rẹ torí sọ̀rọ̀ ọ̀hún ẹnu àgógó rẹ torí sọ̀rọ̀ ọ̀hún ó ti ṣekú pa ọlọ́ni o torí ọjẹ ọjẹ kí sàníyà. èmi àbí kí n mọ gbọ́ ah, kò lè dùn mí fún yín nígbà tó ṣe pé ẹ níṣẹ́ ẹ lábọ̀ yóò kẹ́ máa fẹsẹ̀ wọ́gbòrò ká. àwa. Ah! Ah! àwa iyún àwa lẹ́nu rẹ àwa là níṣẹ́ láàlábọ̀ táwọn fẹsẹ̀ nínú ìlú ka káàkiri tá a fi ń dágbòrò ah, ó jẹnu rẹ lọ dápẹ́ mi ló ń tà eh, àṣírí ìyá rẹ ti tú sọ́ọ̀mọ̀ ni àṣírí ìyá rẹ ti tú dápẹ́ mi lẹ gbé lẹ̀ gbogbo tẹ́ ẹ gbé inú ṣọ́ọ̀bù yín kò jù báyìí lọ kókó lónìí wọ́n wípé ẹ̀ ní fíríjì ẹ mọ̀ rẹ ra búlọ́ọ̀kù ní. Ah, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi búlọ́ọ̀kì bó o gbogbo ọmọ tó jẹ́ búlọ́ọ̀kì omi náà máa ń bù sínú inú báàfù wọ́n wàá fọtí wọn bẹ̀ wọ́n ní ó tutù gan ẹmú irọ́ wèrè ni ó gbóná lálálá báyìí ni lóṣì ó sì wèrè wọn níta. àṣì ìyá rẹ̀ tún po báyìí ó dáa náà mo ti gbọ́ ẹgbẹ́ jẹ́ máa dán wò bóyá lóòótọ́ ló gbóná àbó tutù ẹ̀yìn. lọ́sẹ̀ rẹ̀ wọ̀ rẹ́ẹ̀ ni èmi ní sọ.

tó sì mọ̀ pé gbòòrò ní àyín. ìgbòòrò bàbá èmi dé àyín èmi ò bóró kankan. ẹ̀yin ò bóró. bàbá kẹ̀sì máa wo àwọn ìgbín gbẹ́nu léra wọn ní àyín tẹ́ ẹ bá wo ẹ̀gbẹ́ yín bẹ̀ ẹ rí iye ìgbín tí mo ti sà mo sì ṣèlérí fáwọn ìgbín tó wà nùgbò ń sa gbogbo wọn tán pátá tó kù àyìn. mo ti gbọ́ mọ́ ọ rẹ o ṣọwọ́. bàbá àyíkẹ́ ògùn àrò ikú ẹran. ẹran ogún kọ́ mi ènìyàn ó yè máa rẹ́lu ṣe wùkẹ́ wùkẹ́ wùkẹ́ wùkẹ́. ó tiẹ̀ dá bí mo ṣe bọ́ ń lé yìí àyìnkẹ́ dà àyìnkẹ́. ọ̀dàgbére fún mi lóòrọ̀ yìí kóun fẹ́ lọ sàgbín alọ́ mo sì rí ìwọ̀n èdè ìrábọ̀ rẹ̀. a jẹ́ pé àyìnkẹ́ ti gbàbọ̀ mí lọ ni àbọ̀rọ̀ mi ò yọ àyìnkẹ́ tó rí hun ọmọ burúkú ni o àbọ̀rọ̀ mi ò yọ alákòóbọ̀ èèyàn sì ni akó yẹn pọnyẹpọn bára abúlé ni wò mí bí mò ń ṣe ń bọ̀ ló kó ọdẹ àárọ̀ tí mò ń bọ̀ yìí láì rí nǹkan kan pátá ara ń ta mí ara ń ta mí bọ̀ ni bí mo ṣe dé gẹ́rẹ́ tí mo dé ẹnu ọ̀nà gbòòrò ni mo bá rí nǹkan ọ̀hún ní ń dìde ní ń ga ká lè yí kí n ti gbá jiná tù sí la ló bá da àyìnkẹ́. Ah! àyìnkẹ́ kí ló ṣe ọmọ pé gbòòrò ní àyín àyìnkẹ́ ni pẹ́pẹ́ sí òun wá ṣàgbín ni òun wá ṣàgbín àmọ́ ohun tí mo fojú rẹ̀ rí ah! mo jẹ́ ẹgbàlè lórí gidi mo rò pé wọ́n tún balẹ̀ ní àyín ni kí n tún nà lójú rẹ kí n jẹ́yìn àlójú rẹ. Hmm. àdùkẹ́ nu gbòòrò ọlọ́rẹ̀ ṣàgbín olóbìnrin tí ń gégi ń gbòòrò wọ́n ní kí ló ń gé olóhùn gàgé mọ́ tí ò bá jẹ́ pé ìwọ tó ọjọ́ pẹ́lọpẹ́ tó ọjọ́ rẹ̀ mi àgùntàn tó bá wọ gbòòrò dẹrùn ètùtù nù. ọlọ́run ò wá ní í ṣe ọmọ wa lẹ́nu rò á máa bá sọ̀rọ̀ yóò sì gbọ́ ọkọ rẹ̀ ńkọ́. Ah, ọkọ rẹ̀ eh, ọmọ ẹni ìbájọ ni àbáyọ bóyá kán bímọ nílé ojú báyìí kán mọ̀ràn o Babátúndé tó ń sọ̀rọ̀ rẹ̀ yìí tó fẹ́ níṣu lọ́kà tá a ṣe ìyàwó bá kàgbéyan tí gbogbo ayé ń kí mi kú oríire ṣé bó jìjì làwọn ẹbí ọkọ rẹ̀ wá wà gúnlẹ̀ báyìí nìyí tí wọ́n sọ wípé ọbẹ̀ pọkọ rẹ̀ lóru nítorí ọ̀rọ̀ tí ò tó nǹkan kan. jẹ́ kí n wí fún ọ ọmọ ẹni yìí burú ká fi pàjẹ́ o ọ̀rọ̀ mi ò yọ á máa bá sọ̀rọ̀ yóò sì gbọ́ sí alẹ́ nu ọlọ́run ó sì wò fún wa. àdúrà rẹ ó gbà àjọṣe pẹ́pẹ́. jẹ́ mọ́ lápàdé ẹdí tí ọ̀sẹ̀ yóò fi kolẹ̀ má yìnbọn kí ló dé ọ̀rọ̀ lọ́mọ ilé tí gbọ́ kò jù bá mi ò ní ìbọn. ọ̀gá o. ẹ̀rù ń bà mí o ẹ̀rù ń bà mí lílọ ló ń lọ yìí o má yẹ kí àwọn ọmọ abiṣòkòtò tí ń rìn kankan gbà ẹ́ mọ́ mi lọ́wọ́ o jọ ṣe jẹ́jẹ́ o má gbóúnjẹ mi fọlọ́wọ́ jẹ jọ mo bẹ̀. Ah, ah. chief chief mo ti ní kẹ́ ẹ fọkàn ara yín balẹ̀ ṣé mi tí mo lò dídí four years ní school tí mi ìrìn òṣì tí mo kàn fẹ́ lọ lo one year fún youth service mi mo ní kẹ́ fọkàn ara yín balẹ̀ yín náà ṣàmùkú mi ò ń ṣe onírun àná ẹ̀wẹ̀ má stress ara yín. má blame mi ọ̀rọ̀ ẹ yé mi ọ̀rọ̀ ẹ yé mi dáadáa ó yẹ kí wọn náà dẹ̀ mọ̀ tí mò ń sọ àbí. chief obi ẹ fọkàn ara yín balẹ̀ ẹ̀yin náà mọ̀ pé mi ò ń ṣe ọmọ onírun àná mi ìdẹ́ rìnrìn kùnrin ojú yín nìkan ni mò ń wò ń dẹni máa máa wò. òwe jẹ́ mo lóògì tí wọ́n máa mm ẹ jẹ́ kí n bá yín nu ìtẹ̀yìn torí kẹ́ni bòdì máa wọlé láàárọ̀ kùtù. kí ni àìtẹ̀yìn kàlàfọ̀ ọ̀bù kan wá péré mi. <laughs> ẹ yẹ dámilẹ̀ dámilẹ̀ bò mo fẹ́ ya picture kí lè máa wò yẹn every day. èmi náà láìkẹ́ rẹ̀. Bye, my dear. Thank you. Okay. God bless you. All right, my dear. máa ranjú mọ́mọdé ìbáyìí torí ojoojúmọ́ ló ń dà sí bí ègbín lọ́hùn má má jẹ́ kí tèmi gbé ọmọ mi ta kókó plan pé kò fẹ́ òun ló lọ gba náà tún jókòó sí yìí oníwà tì mí ọba tó mú un. pé mo ṣe kà fún ẹ o nǹkan tí mo ṣe yìí torí tiẹ̀ náà ni torí tiẹ̀ ni mo fún nífẹ̀ẹ́ kò dẹ̀ wùn mí kó bá àwọn ọmọ kéékèèké àwọn ọmọ abẹ́sòkòtò kébi òkè kò wùn mí kó bá wọn lọ wọ́n fìyà jẹ́ ẹ̀ ìyẹn ni mo ṣe ṣe nǹkan tí mo ṣe ó lè máa wò mí pé mo dàgbà jù ẹ lọ ọ̀rẹ́ bàbá ẹ ni mo jẹ́ fine lóòótọ́ ni ṣùgbọ́n mo ń sọ fún yín pé láti wákàtí yìí máa ṣe bí ìyá bí bàbá máa dẹ̀ ṣe bí ọkọ fún ẹ gbogbo tó bá gbà pátápátá láti fi tọ́jú ẹ òun ni máa ṣe ìyá kankan ò dẹ̀ ní jẹ́ mo fẹ́ kó mọ̀ bẹ́ẹ̀. dadi ṣé nítorí ilẹ̀ yìí wá fi nǹkan sínú ọtí fún mi. torí ẹ ní. torí ẹ ní tí mi bá ṣe bẹ́ẹ̀ yẹn tí n bá bẹ sọ nítubí ìnùbí wàá máa fojú àgbàlagbà wò mí ọmọdé ní ẹ̀ ò ní gbà torí ẹ̀ mo ṣe fi sí kára ẹ̀ lè jí pépé sori pé bàtà rẹ̀ jí pépé ń sìn ó ṣàn sí mi èmi náà lè ṣàn sí ẹ̀ ò ní regress má wọrí ṣùgbọ́n Bọ́láńlé that's alright má sunkún mọ́ bàbá bàbá tẹ̀ ṣó ti gbọ́ ó ti ṣí nìyẹn kò dẹ̀ ní tì mọ́ láéláé ṣó gbọ́. ó túmọ̀ sí pé gbogbo àlọ́ aláró ló ń gbò ọgbọ́n àti kẹrin jẹ ìfẹ́ tí chief akínwùmí ní sí mi láti fi mí ṣe àyà ẹni tó lẹ́rú ló lẹ́rú ló fẹ́ fi mí ṣe ọlọ́run ẹlẹ́dàá mi kọ́ mi mọ́. la fi ń gba ìtàǹgbẹ̀yẹ. èyí mẹ́nu gún ṣe pẹ̀lẹ́ o. àmọ́rí o. àmọ́rí o. ìbàdí aràn ṣe pẹ̀lẹ́ o. ọ̀kan láwọn ò lẹ́nu àti gbérí. ṣé o pé mò ń kọrin kó o sì gbé fún mi ni. akọni adé ṣe pẹ̀lẹ́ o. pàdé wa á mú wa sópin àbí ètí ẹ ti à ń ṣe rádaràdà báyìí náà tí a bá mọ ibi tá a parí orin ṣe ṣé etí rẹ di ògbó orin tí mò ń kọ ṣé bíyàn bá ṣe dá kọ́ ló ṣe gbè mo lámọ̀rí adéṣepẹ̀lẹ̀ ó sì sọ pé òkè àgbà yìí ò ẹ ò wá dákẹ́ bí gúre tí ò jiná. kọ́ńpó ìwọ lọ fún wa ní gbódú dísàn bàbá ṣe ìlàsà orin àbí àgbàladì fún ìdíje orin àmọ́ ibi tá a ti bẹ̀rẹ̀ bóyá oríkì láàfin bẹ̀rẹ̀ ni àbí àparí rẹ̀ sí oríkì àmọ́ kankan oníkàmásí ìlàsà kò yé wa o ọ̀dà àwọn òròdejò ń òròdejò ń ò sì gbọ̀wọ́ ẹ̀ o ti gbọ́ ojoojúmọ́ kọ́ là á ròdejò bá a bá lórin tuntun náà dandan ni ká ṣe rìhásà rẹ̀ rìhásà là ń ṣe pàápàá jùlọ orin tá à ń kọ yìí orin àyànfẹ́ mi ni orin ìfẹ́ ayé mi ni orin ẹni tí mo nífẹ̀ẹ́ sí jùlọ ń lu yìí òun là ń kọ yìí mo fẹ́ kọrin kó dánmọ́rán débi pé nígbàkigbà tá a bá fojú ríra wa bí n bá da báyìí gbé ni bóun gbámọ̀ rí. àbọ̀ gbámọ̀ rí. ọtí tọmọlẹ sínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú òkùnkùn la wà òkùnkùn sílẹ̀ rù bàbá tọmọlẹ sí ànímọ̀ ni rìn mo ti mọ̀ bọ́ba ti kọ́ wo ń ó gbé orin ẹ̀dúkú bá dá lọ́mọ rẹ̀ ń gbé. àmọ́ adé àyìnkẹ́. omi dúdú fojú jà lọ́wọ́ ẹ̀. ṣé bàbá rẹ ò sí a láti jọ sọ̀rọ̀ mọ̀rànmọ́rán yun. bó ni ó wà lọ kì í sì ṣe pé àwọn kan wá béèrè rẹ̀ láàárọ̀. èèyàn wọn kò béèrè bàbá mi wọn kàn jáde ni ó lè dágbére fún mi oyè lèmi lè sì dágbére fún ọ tí n bá jáde nígbà mi. ọ̀dà jẹ́ ń jókòó dé. ẹ jókòó jẹ́. yóò bá mi. ẹ̀yà abẹ́ ìjẹ̀jà bàbá. ẹja ọ̀dà. <laughs> ọmọ dáadáa eh. a ó kú sóríire a ó gbọ́rọ̀. ṣé ẹ rí ẹja yìí hmm. ẹja wẹ́wẹ́ ni ẹ ní lè jẹ ṣùgbọ́n àwọn ẹran ńlá ńlá ó wà ní ìjọ. <laughs> mo jẹ́rìí rẹ̀ ọmọ dáadáa. ẹ mọ̀ ojú pa mi. <laughs> wọ́n ń dì ọ́ ni. ó dì mí ó ń tú mi ni sẹ́yìn sí ẹ̀lẹ́dẹ́ àyìn kẹ́yìn sọ pé yóò dẹ̀wò ẹ gbàgbé ẹ bá gbàgbé àwòrán yìí létí ní ẹ pàdé mi ní gbòòròǹdè òní ẹlẹ́yìn ẹ̀yìn o ẹ̀yìn ọlọ́dẹ lẹ́yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ọdẹ apẹ̀kù ọdẹ apẹ ọdẹ apàgbé lẹ́yìn sẹ́mi wọ gbòòrò tí mò ń sa ìgbín tẹ́ sọ pé gbòòrò sẹ́mi débẹ̀ mo bòrò ni ẹ jẹ́ ń sàgbé ẹ fìbọn lé mi ẹ fìbọn lé mi káàkiri títí tí gbogbo ìbá àgbín tí mo tún sà asịgbata tẹ́ gbogbo ẹ̀rọ ànú pátá. yín ló gbé ní ẹ̀yin ọ̀rẹ́ yìí tá a gbogbo ògbì tó dànù tó dànù tẹ́ pa lẹ́mú ẹ sà tẹ́ ẹ àánú rẹ sì ṣe o. èmi kọ́ èmi ní ni bàbá fọkànbalẹ̀ jẹ ẹja tí mò ń jẹ. kí ló dé o ta kì í rántí gbẹ̀yìn kí ló dé ta kì í rántí ẹ̀san ojú ogun láyé ta ló mẹ́ni tó fẹ́ ni tó bá bọ́ lọ́wọ́ àwọn níṣẹ́ ni àfàìmọ̀ níṣẹ́ ni ń kọ́. ìwọ ní ibi tó bá jọ pè wá sí tá à ń sọ lóde ijó kékeré kan ni bàbá fi jọmọ lọ èyí tí mo fi jù lọ gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni nínú kàmùtí sórí bí èmi ò bá mutí tí mo mutí gidi tí ò ní pa mí kátọ̀nù trọ́fì kan ó ti tó bẹ́ẹ̀ bá lè gbélé síwájú mi n ó jó tán tí n sì ní mọ̀nà lé mọ́ tí ń yọ kẹ́rì ìwọ wá ní ìwọ jẹ́ sàwáwù èmi. ìsọ kankan fún ọ mẹbí ọtí páálí trọ́fì kan péré lọ nítorí ọba mu ọtí wà pa ọtí ah, wà standby àbí dákun ọmọ kankan mu bẹ́ẹ̀ ni sórí ọtún tó ń sọ yìí ṣé eré mi mú ní kátẹ́ ń wo yìí ọ̀dẹ igbódẹ ewé ọ̀dẹ bíi ìjàdẹkùn <laughs> bẹ́ẹ̀ bá wò ó pé kílẹ̀ lè fi dá ń lọ́la kẹ́ẹ̀kan bá ń gbé ọtí star páálí kan kẹgbẹ́ iwájú mi báyìí bẹ́ẹ̀ ni kẹwàá ara bá ń fi jẹ́jú bíi mélòó kan sí i ọlọ́run ń ó parí rẹ̀ ní kíákíá bẹ́ẹ̀ ni kẹ́ẹ̀kan tí wọ́n wò mí sùsù pé ẹ dákun ó wù mí láti dá múlíkà lọ́la káàkàn wípé káàkàn ṣe fún ọ bí lóòótọ́ ló lè mú kẹtù wọn bá wọn bàbá dúdú sọmọ tí gòrè mọ tóbi stáùtù kẹkàn máa ń gbé síwájú mi ọlọ́run gbọ́ láàrin ìṣẹ́jú mẹ́wàá wọn là tán bẹ́ẹ̀ ni tí ò ní kú kankan nùgò ọmọ gbọ̀ngàn báyìí ni <laughs> kíní kan tí wọ́n á ń gbẹ́nu mi ẹ̀yìn ọ̀rẹ́ mi kẹ́kọ̀ọ́ tí wọ́n á wò ó wù í lọ́kàn yín láti dá a kẹ́kọ̀ọ́ kẹ́ fẹ́ dárò ní kálálá ah, ẹ fẹ́ wo kí ló tún lè mú bó ṣe wà yìí kó mọ́ lọ́lé lọ́fẹ̀ẹ́ kẹ́ wá ló bá ń gbé brandy ẹ mọ àwọn brandy wò <laughs> kẹ́ gbé tìmí wájú ah, tí n bá kì n ó mú gbogbo pálí ń tán kódà n ó tún mú gòmọ tí gòmà ṣe mú tí ó sì ní ṣe mí ní kankan. káwa ó lè ní. ó lè ní wọn ní. ó lè ńlá nìyọ. ó lè kankan nìyọ dákun bó o bá ń so lè ní ọ ní pé kàn gbé páálí trọ́fì fún ọ níwájú rẹ ní patí òun patí tí òun ṣe patí rẹ o ó mú kú mu játi játi. aláǹkú ṣe ń wọlé pẹ̀yìn méjèèjì patí. èmi ló dé. ìwọ ni wọ́n mu páálí trọ́fì kan tán ìwọ náà mu bíkì stout ó tún wáá fi brandy lé. E. Ah, ṣé bí ọjọ́ òbí ló lọ́ọ́ sí sàárà lọ́jọ́ òbí. Ah, àwọn òde tèmi ò lè pè yín sí. Si kìí ṣe bí oníbàfùdè mo lè pè yín sókùú àgbà àbí tí àbúrò ìyá mi bá fẹ́ sinmi ara ẹ̀ relé ọkọ tí mo sì mọ̀ tó dá mi lójú pé ìgò kan ní fún wọ tírọ́fì ìgò kan ní fún wọ small stout bẹ́ẹ̀ ni kẹ́ni n sì ní tètè fún yín yóò tọwọ́ aago mẹ́fà síbi mẹ́fà àbọ̀ táwọn àlejò gidi tí wọ́n fún wa ló tí wọ́n lọ tọ́rọ́ nífàlẹ́yìn tí n bá wá ṣe bẹ́ẹ̀ tán o ìwà mú kọ́kọ́rọ́ rọ́ọ̀mù tí mo kọ́ ti sí ìyá yín ní ìfipamọ́ sí. ó dàbí pé wọ́n ti bù ṣe ó yà lọ gbé wa èyí tó wàá sọ pé pọ́n lọ́rùn. gbọ́rọ̀ burúkú lẹ́nu ọ̀rẹ́ wa ìwọ náà ní ṣe báwọn kí ló mú wá pè wá sí. mo jẹ́rìí rẹ̀. ẹ kalẹ́ o. ẹ lẹ́ o. ẹ lẹ́ o. èmi lẹ fẹ́. ẹ̀yin mo fẹ́ rí. sẹ́mi àbí èmi. ẹ̀yin. èmi. ó dáná oṣù. wọ́n lè fọ́ ti gbé lọ olè ìyẹn ni. ìwà tún ni o tún lọ́yà láyà o adé àyìn lálẹ́ yìí àbí ṣòtìrì rí sọ́ọ̀bẹ̀ yà ló jẹ sọ́ọ̀bẹ̀ yà ló jẹ ah, sọ́ọ̀bẹ̀ eh, yà eh, eh, ló jẹ ó ti rí. ẹ dákun ibi yìí kì í sẹ́yìn mọ́ olórí búlẹ̀ tí mo ni mo mú lẹ́yìn ọ̀tá ń bí mo rán sí ẹ̀bẹ̀ àmọ̀ ya tájọ lọ́tí wọ́n wá kógò mẹ́jọ lọ́wọ́ mi wọ́n èsì tí ì sanwó owó ògò ni mo ní kó bá ń gbà lọ́wọ́ ya tájù ló wá bá èyí bí ẹjọ́ kò sí. torí ibú rẹ torí ìyàtọ̀ òye tẹ́lẹ̀ ọ̀ jẹ́ lálẹ́ ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ mọ̀ bọ̀ wẹ̀rẹ̀ ọmọkùnrin tó ti dé àyè. ayé Two times four heads times four eight. Two times five ten. Two times five ten. Two times six twelve. Two times six twelve. Two times seven fourteen. Two times seven fourteen. Two times eight sixteen. Two times eight sixteen. Two times nine eighteen. Two times nine eighteen. Two times ten twenty. Two times ten twenty. Two times eleven twenty two. Two times eleven twenty two. Two times twelve twenty four. Two times twelve twenty four. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ọlá two times five. ten four four march. eight. ẹ pàtẹ́wọ́ fún um, ìdòwú two times eight. sixteen. ẹ pàtẹ́wọ́ fún. sẹ́yìn náà ti rí i pé gbogbo nǹkan tí mo kọ yín pátápátá lẹ̀ mọ̀ ó dáa kí ẹ máa fetí sí nǹkan tí àwọn olùkọ́ yín bá ń kọ yín ẹ mọ̀ pé mi kàn ń ṣe ìrànlọ́wọ́ fún yín lágbára ọlọ́run gbogbo nǹkan tó bá kọ yín á máa wọ̀ yín létí àwọn òbí yín máa jèrè yín lágbára ọlọ́run ẹ ó yá ẹ yọ̀wé síta ká ṣe ìdánwò ráńpẹ́ tí a fẹ́ ṣe three times one three times two mo máa fast o ẹni tí o bá tètè fast tẹ̀lé mi ó ṣì nìyẹn three times three three times four three times five times six three times seven three times eight three times nine three times ten three times twelve three times twelve mo fún ní five minutes kí ẹ fi ṣe kẹ̀rẹ̀ fi ṣe tán. Oh my goodness, my God. Wọ́n tún ti ṣáájú wàhálà yẹn fún us. Ó tún wá dé bí òun pariwo bẹ́ẹ̀ ṣé wàhálà yóò ti ní pọ̀jù fún mi. Owó kan ni, ó pọ̀jù fún mi. Nǹkan tí mo kàn ṣe mo fẹ́ràn àwọn èèyàn lọ́wọ́ ni kí the àmọ̀ ògbó wọn bẹ̀. Mo rántí pé nǹkan tá a bá ṣe class mi kàn jẹ fruits ni. Ẹ eh, eh, ká lọ jẹun lọ́dọ̀ yẹn ṣákìlì. Hmm, lọ́wọ́ òkè, mo jẹ́ kí sá lọ sí fún àní dúró bẹ́ẹ̀ dúró bẹ́ẹ̀ dúró dúró àní ò dúró dúró dúró àní ò padà kí ni báyọ̀ lọ kókó rẹ̀ dàgbọ́. bàbá ìkà ni yín o ẹ jẹ́ ẹ̀rọ kọ́ndíṣọ̀n mi ẹ̀wọ́ bẹ́ẹ̀ ṣe tì mí ṣubú. ìkà ni wọ́n náà ìkà ni wọ́n náà tá à ń bá ọ sọ̀rọ̀ tó o gbọ́ bí wọ́n bí o ríran. wọ́n wọ́n ti bá lọ́jú rẹ̀ ọ́ rí nǹkan kan. ẹni tó ń wò yìí ọ fẹ́ wọnú rẹ̀ kọ́ lọ́mọ bẹ̀ jáde kó kó síbẹ̀ ẹ̀bọ̀ra ẹlẹ́bọ̀tọ̀ wọ́n ń pè bàbá wọnú rẹ̀ ọ̀daràn nu àkíní ṣe yí ẹ ẹ ìgbọ́ràn rárá ìdí tó fi ní kẹ́yìn aláboyún yé mọ rìn kiri lọ́sàn-án gan nu kí kòkó kò má kò sí yín nú a sì ń sọ fún wọn kan padà padà padà òun sórí kùkù tí ò ní túmọ̀. ẹyin ìwọ́n tiẹ̀ ọ̀ tí ìdẹ́bi tá bí mo ṣe pàdé rẹ lénìí pẹ̀ kí ajá kẹkùn lọ́nà ni kọ́ ya parẹ́ kíá ọ̀gbọ́n lórí burúkú jẹjẹ kọ́kọ́ mọ́ lọ́kọ́ lọ́wọ́ ẹ̀ dáa rẹ̀. ẹ múra lẹ́bọ̀tọ̀ lórí. bẹ́ẹ̀ni wọ́n ẹ wo gbogbo ohun tó bá fẹ́ mo ṣetán àti gbé bẹ́ẹ̀ni ohun rẹ máa wọlé o ọlẹ́rẹ́ ò sì níṣẹ́ lápá àmọ̀rí sàrùmí náà òun ò fẹ́ ọ. ó bá má sọ bá òun ó dàbí pé ọmọ ẹni tó dún wájú rẹ ọmọkùnrin tó dápẹ́ ni mí mo gbajúmọ̀ nílé mo gbajúmọ̀ lóko àbá wa ìwọ̀n ní olórin méjì tó gbajúmọ̀ jèmi nìkan lọ mo wá wò ó pé bí mo ṣe gbajúmọ̀ yìí bí n bá tún wá fẹ́ àmọ̀rí gẹ́gẹ́ bóun náà ṣe gbajúmọ̀ gbajúmọ̀ wa ṣe kínni yóò di méjì àwa àpapọ̀ bá a bá wá ń ròde ijó tá à yan tá à rìn tán bá ti ń kí mi pé sàrùmí olórin òun ọmọ jùwọ́ ọ̀tún sí wọn bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ kí àmọ̀rí ìyàwó sàrùmí olórin ṣé wàá rí i pé àwa méjèèjì àgbàjúmọ́. bẹ́ẹ̀ni rẹ lọ́wọ́ òjé ah, ìrìn ẹsẹ̀ rẹ méjèèjì ò padà ìwọ ojú ò tẹ̀ tì ọ́ rárá ìwọ ló fà á mọ́ rì ah, dákun ẹgbẹ́ láńbíláńdọ́gba ó sì wájú sọ̀bọ lọ ó máa mú fìlà bí ẹni sá lọ́gbẹ́ lórí dákun tó lọ sámọ̀rí tó ń wo sí òdájú ọ lọ ni dẹ́mi lóhùn. mo lẹ́nu ẹ̀ níwọ̀ tó jẹ́ pé ìwọ mo fẹ́ràn jù nínú gbogbo àwọn tó ń tẹ̀ lámọ̀rì ha ó ṣe eléyìí ó kù díẹ̀ káàtó ládùúgbò mo ṣe nífẹ̀ẹ́ rẹ ah, ọba mo sọ báwọn mo sọ báwọn ó yẹ ó sọpọ́ọ̀tì mi ni àbọ̀ mọ̀ wípé ìmúra tí mo mú lónìí nítorí àmọ̀rí sórí tí mo wọ̀ yìí kì í déédéé jáde o ẹ̀ẹ̀kan péré ní jáde lọ́dún mo sì wò wípé ẹ̀ẹ̀kan tí ó tún wá jáde mo gbọ́dọ̀ wá fi kí àmọ̀rí ńlẹ́ ni fìlà tó sì ń wò ìfaransí ni wọ́n fi mú wá faransé ni wọ́n ti mú wá mo wá ní kí n kan ogbó ẹ̀ pọ̀ kó lè dúró kó do didi wá ní oní tí mo wọ̀ ọ́ dà. èmi náà wí bẹ́ẹ̀ mo wí bẹ́ẹ̀ pé ò lọ ìwọ aṣọ tó wọ̀ yìí ẹ̀kan lọ́dún ní jáde kò sówó lọ́wọ́ rẹ̀ ń lè fi ọ o ti fẹ́ẹ̀lì ń lè fi ọ láyé. àmọ̀dí kò rí bẹ́ẹ̀ o ọlọ́run ọba ń gbọ́ tí wọ́n pè jẹ́rìí rọ sórí ìmúra mi yìí bí n bá dòde àwọn sọmọ̀rì bí wọ́n bá ná mi lówó tí mò ń kọrin tí wọ́n ń ná mi lówó a máa pọ̀ wálé ìdí nù tí mo ṣe wòye pé mo gbọ́dọ̀ wàṣọ ìwà àbámọ̀rì ńlẹ̀ yóò lè kó fẹ́ mi sámọ̀rì lọ́kàn n tó jẹ́ ń wọ́nù. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni Sárùmí ọ fi àmọ̀rì àmọ̀rì ó fẹ́ Sárùmí. o ṣeun. Ah, ẹ̀yin wí. ṣùgbọ́n kó o tó fẹ́ àmọ̀rì o a sọ̀rọ̀ lé o. ẹ̀yin ọ̀rẹ́ mi orò olé èmi Sàrùmí ò lè gbé e. a gbọ́dọ̀ ṣe bó ti ń ṣe kó ba lè rí bẹ́ẹ̀ rí. kò ṣe ní gbè orò ló kéré jù ṣe bóró ni iyún ló kéré jù jàre ẹ dákun ẹ wá kí ni tẹ́ ẹ fẹ́ fi sọ̀rọ̀ ọ̀hún ṣé ewúrẹ́ ni àbágùntàn ẹ sọ tẹ́ ẹ fẹ́ fún mi. wọ́n tún fọwọ́ sí i. ẹ mọ̀ pé mo dá mo dá lóko ẹ daa loko fún yín ẹ wá ah, ẹ fẹ́ dáná ni. sórí bó ti wà yìí ọjẹ mẹ́wàá mẹ́wàá bẹ́ẹ̀ náà á kọkùnrin gangan ni. Ah, ẹ tí. a kò lè mọ. à ń jà lóko bí àwọn ìjòyè mi ò lè guess my love kí ló tún ní fún mi kí ló fẹ́ fún mi. <laughs> I know you are not good at guessing. Um, okay, wo bi hip pocket yẹn tápà bẹ́ẹ̀ nǹkan náà wà ń bẹ̀ mo tọ́jú ẹ̀ síbẹ̀. fine ìwọ ló kó fún mi mo dẹ̀ ti wọ mo check pocket mi there is nothing there. èmi fi nǹkan síbẹ̀ So let me see. because I love you so much nítorí pé mi ò lè dáyé mi ṣe láìsí ẹ̀ mẹ́ nítorí pé o jẹ́ àrẹwà obìnrin mo bẹ̀ ẹ́ kó fẹ́ mi kémi àti ẹ jẹ́ tọkọtaya kájọ máa gbé pọ́ títí láéláé. mo rí lè yàtọ̀. ṣe fàyè díẹ̀ sí i kí wọ́n ìbá kójú láàbò tó kọ́ lọ. baby no a kì í rẹ́ fún ọ̀tá lẹ́ẹ̀mejì làwọn àgbààgbà máa ń sọ. please ṣorí tí èèyàn bá pẹ́ lórí ìbọ̀sẹ̀ èṣekéṣe ṣe ló máa ń bá ìrùn bẹ́ẹ̀ just tell me yes um, after service wa let's get married lóko à ń bí àwọn ìjọ. one thousand mi náà fún yín o. Ìyábọ̀ ẹni tó fún ẹ one thousand five hundred lálàyé ìfún ah. no mo rí ìgbà tí aláyé yìí fún one thousand wọ́n ló fún five hundred ó lè gba ìgbà. wọ́n kèmí èmi ni mo fún one thousand. irú ẹ dúró ẹ má gbọ̀rọ̀ yẹn bí ẹni gbogbo ọtí ẹ jẹ́ kí n wọnú owó mi. Ah. one thousand ni mo fún un. dáadé sáà wọ́n ní five hundred ló fún un one thousand ẹyọ kan ló wà bíbá àwọn to tó rẹ̀ kún bíbá five five hundred báwo ló wá ṣe one thousand tí mo fún yẹn nìyẹn. sọtọ one thousand ló fún un alọba kí ni ìṣẹ̀lẹ̀. bọ̀bọ̀ aláyé kọ́pà yan atoku wa bale germany O fún yàbọ̀ ni five hundred ó gba change eight hundred. no one thousand naira ni mo fún na one thousand naira ni mo fún mo dẹ̀ jẹun two hundred naira ṣé bí two hundred naira ní change ma gbà. lẹ́nu sẹ́wọ̀n. tọ́lẹ̀ lógun yẹn o tọ́lẹ̀ lógun yẹn o mo lè ṣílẹ̀ kó lu ẹ̀ pa. irú ìwà wo nù ìwà ò lè nù kábàásì nìkan lù yín pánsì wọn là lánù nílùú wa á ṣe báwọn ọmọ ò kò dáa kó wá. ó yà kó change wa wọ́n dúró ti change ó change èmi ń wọ́n yóò di change ní change five point twenty eight bí àwọn wà bèrè owó nìyẹn. Dánú olè ní ẹ̀rọ. Ọmọ ọlọ́mọ aṣílẹ̀ ẹ̀kọ́ máa bá tiẹ̀ lọ. Sọ́ọ̀ṣì lọ. Sọ́ọ̀ṣì àdúgbò máa lọ. Òní bá ṣe ń dọ̀rọ̀ lè ní ọ, òní bá ṣe ń jì. Lọ́kọ̀ọ́ bí àwọn èèyàn yẹn ní.

àwọn kan sí around àwọn kan wà ń ta àwọn kan wà ń class class town hmm. wọ́n máa ń kọ́ àwọn ọmọ kéékèèké abúlé ní sukùn àwọn olóòsì ara wọn nígbà wọn kàwé tán kàkà kan dúró sí ibi tí wọ́n ti kàwé tán wọ́n ń bọ̀ lábúlé wọn ń ṣèrànà láwọn nǹkan mọ̀ ní class. Class. wọlé nǹkan bá a ṣe wàyà lè kọ́ wọn àwa àwa náà mọ̀wé a lè tíṣìn wọn lè nǹkan wọn kíláàsì rádaràda ẹ ó dáa o ọ̀rọ̀ pàtàkì kan la bá wa ìkan lára yín ń wájà wà àwa ò fó lè gbogbo nǹkan la máa ń báyàn ṣe àmọ́ ó lè àwa ò fẹ́ ó lọ ra ńdómì lọ́wọ́ arábìnrin tí ń ta ńdómì jọ sí ó bá gba ṣé ń jì òní ṣé ń jì ṣé wọ́n ń ṣe bẹ́ẹ̀ láì ṣe ṣé ń jì rẹ̀ O dẹ̀ gbà lọ́wọ́ wọn ó sì lọ ọpẹ́lọpẹ́ mi alọ́ba ò bá ti lù ú pa kò bá ti di òdìgbére àmọ́ àmẹ́nísù asáàní ká sàánú rẹ̀ torí àwa náà lọ́jọ́ kan lọ́jọ́ kan àádàbí àmọ́ bá a tiẹ̀ síbi mọ́ ń sìn ó lè rọ pé àbímọ lọ́jọ́ kan sáà ni ẹ bá wa kìlọ̀ fún a fẹ́ gbọ́rù rẹ̀ mọ́ o níjọ́ tá bá gbọ́rù rẹ̀ mo tiẹ̀ wá tọ́ pínpín rẹ̀ ibi tí mo ṣèwádìí mi dé wọ́n ní Kúnlé lórúkọ rẹ̀ ẹ bá wa wí fún níbi tó ti ń gbọ́ o ẹ bá wa wí fún níbi tó ti ń gbọ́ o bó bá tún dọ́rù rẹ̀ wò láṣà ogun ní ń pè wọn o bẹ̀rẹ̀ sẹ́ wò wáyìí a lè dàlú ìrú kò sí tá a lè ṣe kò jù bẹ́ẹ̀ lọ. lọ́wọ́ kan kò jù bẹ́ẹ̀ lọ. <laughs> Um, kẹtùn àmọ́ gbọ́ kí n fi kún fún yín ṣé ní gbogbo ohun tó sọ òun bó ti rí gangan nù àmọ́ tẹ́ ẹ bá wò pé ẹ kọjá ààyè yín ẹ palẹ̀ gbogbo ẹrù yín mọ́ báyìí ẹ padà bí ẹ ti wá nìyí. ṣé ẹ ti gbọ́ ẹ gbọ́ dáadáa ohun tó àmọ̀ rí sọ. ní àfikún ẹni tó bá fẹ́ nǹkan ní àyìn lábàá wa yìí kó lè béèrè lọ́wọ́ ẹni tó ní àbí kó wá bèmí àyẹ̀kẹ́ ẹ ń bá jalè tàbí àwọn ọkùnrin yẹn bá ṣe àǹtí ẹ mẹ́yìn wá o nínú ìlú yìí ṣé ẹ mọ bá mi Àjàní arí ìrọ̀rùn aráyé rọrùn tán bẹ́ẹ̀ gbá mú báyìí síkún tí wọ́n bá mú ó dìdí ògùn wọ́n bá sì ti mú un débẹ̀ báyìí kò sọ̀rọ̀ ilé ẹjọ́ ń bẹ̀ kò sì sọ̀rọ̀ ọlọ́pàá tí ó mú ọ sọ́gán báyìí wọ́n bẹ̀rí rẹ̀ sógun. torí àwọn ọ̀dẹ́ ń kà. èké ìbídùn ti kéégún káàtijọ́. Ah, ẹ ẹ bá wa ẹ ẹ bá wa. ẹ ẹ bá wa yìí níbo lára ayé ti pàdé ará ọ̀run. <laughs> àwa à ń ṣèpàdé pẹ̀lú àwọn agùnbánirọ̀ rẹ̀ wa ni. ọ̀rẹ́ wa ni àwa béèrè àwọn kankan lọ́wọ́ wọn ni. ìpàdé níbo ni ìpàdé ọlọ́gbọ́n àti wèrè àwọn agùnbánirọ̀ rẹ̀ ẹ jọ kí ló kọ ẹgbẹ́ tí yín o ológbò àbàtì tójú bọlé ẹ wálé yá ẹ yá ẹ wá lẹ́tà ẹ̀ tà ẹ tún wá fọnà fọnṣu ẹ̀ rí su kó wálé ah, ẹ wá ń fẹsẹ̀ ẹ pàpò lẹ̀ káàkiri tó bá ṣe páyìn náà kàwé ni kẹ́ ẹ gbórí dúró bá a ti ké ta yanyanyan bẹ́ẹ̀ náà bá bẹ́lẹ̀ ibì kan nísìnyí kẹ́ ẹ mọ ṣàgùn bá nírọ̀ tí wá kẹ́sẹ̀ lẹ́sẹ̀ nìyẹn ẹ̀ ń rojọ́ tí ò sí ń bẹ̀ ṣé mo tiẹ̀ ti sọ pé mo gbọ́dọ̀ rí papọ̀ rẹ̀ pàápàá ìwà àmọ́ ọ̀dà ẹ̀ padà bí Àyìnkẹ́ tó bá sí tìlú má jẹ́ bọ̀ ẹ̀yìn àti bàtẹ́ ṣé Aku mau bantu wọn bá ṣe tọ́ àwọn ọmọ tí náà dẹ̀ ra ni. kò tọ́pẹ́ àtọ̀ Bọ́láńlé kí ló ń dúpẹ́ fún àti pé kí ni mo ti ṣe fún ẹ mi ò ṣe nǹkan fún ẹ mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni Bọ́láńlé wàá máa gbádùn mi tó wàá gbádùn mi gidi fọkàn rẹ balẹ̀. ẹ̀mú ẹ ṣe gan-an ní gbogbo ìgbà náà máa dúpẹ́ lọ́wọ́ yín torí ẹ̀yin lè ṣe iwájú ẹ̀yin lè ṣẹ̀yìn nǹkan tó gbé mi wá pàtó ni mo ní kí wọ́n sọ fún yín pé mo ti rẹ́ni tó fẹ́ gbé mi sílé gẹ́gẹ́ bí ìyàwó tí mi náà dẹ̀ ṣetán láti fẹ́ bí ọkọ mo dẹ̀ ti lóyún oṣù méjì fún rárá ṣe fún ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má ronú lọ́bẹ̀ yẹn nǹkan tẹ́ ẹ rò ó ti yé mi èmi kàn fi pé kí a fòpin sí gbogbo nǹkan tá à ń ṣe láti ẹ̀yìn wa ni ẹ wò ìgbéyàwó mi náà ló wọlé dé ń sìn ẹ̀yìn ìdílé máa dúró fún mi gẹ́gẹ́ bíi bàbá. bá ṣí inú mi tẹ́sí bá kọjá bẹ̀ kò ní kọsẹ̀ congratulations mo kí ẹ kú oríire ẹlẹ́dàá ìyá ẹ àti bàbá ẹ àsìkò lọ́bẹ̀ ẹ wá lura yín gbó pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tútú tó ti gbọ́ nǹkan tó kàn máa bí mi nù ni pé kò má ṣètò ìgbéyàwó yẹn lọ kò má jẹ́ ń bọ̀ gbogbo bá ṣe ń lọ jẹ́ kí n máa mọ̀ so màá lè mọ ibi tí màá ti kàn mí kó lè lárinrin dáadáa kó dùn dáadáa ló ti gbọ́ táṣọ bá ti jáde kó gbé wá kó jẹ́ kí n rí kí n lè sọ iye aṣọ tí màá rà ó ti gbọ́ congratulations once again. Thank you, sir. ò tiẹ̀ bẹ̀rù rárá o ò ló máa pẹ́ sọ tàbí kò pè mí lórí fóònù o kàn sọ gbàyà ibi abádẹ́sílà wò mo pa láṣẹ fún ọ lágbára àwọn aláṣẹ kò yá mọ́ padà bọ̀ mọ́ padà bọ̀. ìwọ ló ń gbé nínú òkùnkùn tó ń takà sí mọ́lẹ̀ ó ṣe bọ́ lọ́hùn orí ọ ní kí ẹ wọ̀nà ṣàṣà báyìí mo ní o bọ́lẹ̀ kò wá gbé tó gbé lẹ́yìn o. ó sórí gbogbo ìyàtà fi ń jẹ yìí ó kéré gan-an ṣùgbọ́n tó bá lè jẹ́wọ́ fún wa àwa ṣetán láti ràn ẹ́ lọ́wọ́ tó bá lè jẹ́wọ́ bàbá láàyè la máa fi jẹ́. ọlọ́pàá èmi kàn ni mo pa ẹ wo bí mo ṣe wọlé wá ń jọ ẹ mo kàn bá nínú ẹ̀jẹ̀ mo ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ gan kò lè dá mi lóhun tó fi kú obìnrin àfẹ́sọ́nà mi ni mo mo dẹ̀ nífẹ̀ẹ́ gan ọlọ́pàá oyún mi oyún ọmọ mi wà nú ẹ tó kù báwo ló ṣe máa rọrùn fún mi kí n pa obìnrin tó lóyún fún mi toyúntoyún èmi kọ́ ni mo pa. ọ̀gbẹ́ni Johnson èmi tí mo pò ní jẹ́wọ́ but take for instance ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ a gbọ́ pé o gbé fáì kan wọlé ta ló ní fáì yẹn kó sọ fún mi. obìnrin àfẹ́sọ́nà mi yẹn náà ló ní fáì eh, dọ́kúmẹ́ǹtì àwọn property bàbá ẹ̀ ni. fine o fẹ́ lu opportunity pé fáìlì ogun yẹn ó ti wà lọ́wọ́ ẹ̀ o wá pàyàwó ẹ̀ dànù kó lè take over ogun ó dájú. no no no no no mi ò lè pa á èmi kọ́ ni mo pa mi ò lè torí ogun mi ò ní interest nínú ogun ẹ̀ èmi kọ́ ni mo pa. sori tó bá jẹ́wọ́ ló máa fún àwọn opportunity láti ràn ẹ́ lọ́wọ́ torí ẹ̀ làwọn ọlọ́pàá la fi jẹ́ ọ̀rẹ́ ará ìlú jẹ́wọ́. ọgọ́ mi ò lè parọ́ mọ́ra mi èmi kọ́ ni mo pa I love you too much mi lè pa. èmi tí mo pò ní jẹ́wọ́ ṣùgbọ́n ọ́fíìsà tí kò bá ti jẹ́wọ́ after two minutes ẹ fi blade and cups lọ́wọ́ tọ́wọ́ ẹ bá gé dànù máa jẹ́wọ́. ọ̀dà mọ́ bínú mọ́ bínú àyìnkẹ́ kí ló ṣẹlẹ̀. bá mi bẹ́ẹ̀ náà béèrè o wọ́n mọ̀ ní wọ́n mọ̀ kọrin pé jáwé sẹ́nu kó o rí iṣẹ́ òdì náà mi ò rí ìdá bàbá mi èmi wò pé kí n jáwé sẹ́nu mo fẹ́ rí ìdá tó fẹ́ bá mi jà ni. wá fẹ́ wo orú àrà tí ó dà. ọwọ́ ajáwé sẹ́nu hmm. ah! ìkà ni ọ èèyàn burúkú ni ọ nígbà tó wá jáwé sẹ́nu oríjà òdì àbó oríjà òdì ah! olùgbọ́ngbọ́n ti ìlà tí wọ́n fi ṣẹ́gun ògúlùtù tí bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ yìí fún mi ni. bá mi wọn ò bí dáa ilé tẹ́rí mi tí mò ń sáré lọ yìí wọn ò rẹ́sẹ̀ kankan àdá àdá ni mò ń rẹ̀ òun èyí bá méjì ní sẹ́wọ́ ó dẹrẹ ògùn nù. fún mi ń gé ọwọ́ rẹ. odimo lagidi o. jọ jọ dákun dákun odimo lagidi orí rẹ ò pé tó a bá fẹ́ fi ewé sẹ́nu ibi fọ́ orí rẹ dànù ni ìtúbí sẹ́nu lẹ́yìn mi ọ̀kẹ́rẹ́ o ọjọ́ rẹ gbà o. ọ̀sẹ̀ ìlà ọlọ́run yóò kọ̀. lágbára ọlọ́dún à ọ́ sì sọ̀rọ̀ láyé rẹ̀ ọ́ sọ̀rọ̀ ọ́ sọ̀rọ̀. òkú gbẹ. ibẹ̀ méjì ni. ọ̀dà ọ̀dà bá mi rí owó rẹ̀. ọ̀ọ́ Baba, mo mọ̀ pé ẹ rí mi ẹ fẹ́ dá mi lóhùn bàbá ìjọ nítorí ọ̀nà ẹ̀ ṣàánú mi mo mọ̀ pé ẹnìkan lè ràn mí lọ́wọ́ ìrànlọ́wọ́ yín ni mo nílò ẹ̀yin nìkan lè lè gbọ́ mi yé ẹ jọ nítorí ọ̀nà ìyá tó jẹ mí mi fẹ́ kó jẹ mí gbé. wo lóòótọ́ ni mo ti ń rí ọ ti pẹ́ n ò kàn fẹ́ sọ̀rọ̀ ni n ò fẹ́ dá ọ lónìí nítorí ẹ̀yin èèyàn bíi alẹ́bọra méjì báyìí ọ̀rọ̀ yín lágbára n kò sì fẹ́ wàhálà fúnra mi ọgbọ́n n kò fẹ́ wàhálà fúnra mi o. bàbá kò rí bẹ́ẹ̀ kò sí wàhálà fún yín ẹ wo ẹjọ́ nítorí ọlọ́run ìrànlọ́wọ́ tí mo fẹ́ lọ́wọ́ yín ọmọkùnrin kan ló ti torí ìfẹ́ tó ní sí ara ẹ̀ ló dé mi mi légbodò nítorí ogún bàbá mi ó dẹ̀ náà fẹ́ fi tipátipá fẹ́ mi nígbà tí mi ò gbà fún ló bá rán mi lájò àrèmábọ̀. Ah! ayé mọ̀ mi kà ẹ bó ló sì jẹ́ sí ọ ọ̀rẹ́ bàbá mi ni gbogbo properties bàbá mi pátápátá ọwọ́ ẹ̀ ló wà ọ̀rẹ́ bàbá mi ni. Ah! Hmm. ọ̀rẹ́ bàbá rẹ ah, ọ̀dà ọ̀dà gbogbo àlàyé rẹ pátá ló yé mi àmọ́ kí ló wá fẹ́ kí n ṣe fún ọ gan-an ní pàtó. Ah, ẹ ṣe gan ẹ wo ọmọ yín àyìnkẹ́ gangan òun ni mo nílò. ọmọ tèmi àyìnkẹ́. bẹ́ẹ̀ni. ẹ̀sà ìgbín ará ògbójò ará òde ẹ̀gbólúkẹ́ àì ah, lọ́mọ burúkú fẹ́kùn pa ìyẹn ò lè díẹ̀. wọ́n bẹ́ẹ̀ dùn torí ọlọ́run àyìnkẹ́ ló lè ṣiṣẹ́ fún mi òun ló lè gba ẹ̀san nǹkan tó ṣe èrè nǹkan tó ṣe òun ló lè bá mi gbà padà lọ́wọ́ ẹ̀. ẹ ṣeun àárẹ̀ mọ́ rírà. ẹ ń bá bẹ́ẹ̀ jọ. bá bá bá. báwo ni o. ẹ kalẹ sà. kalẹ ṣàlàfíà ni. a ibo ló ń lọ báyìí. ẹ aláǹdẹ wẹlẹkẹ. lọ́nà báyà bí. ọ̀rọ̀ àwọn létí gbé ẹ̀. gbàdúrà sí bá a jí rẹ̀ àdẹ̀mí ṣé kí ni àdẹ̀mí ṣe ṣe kó ṣe àdínà náà kú ìwọ tó wà ní tọ́lẹ̀tì yẹn abẹ́ta kò jáde síta ń sìn or else màá fìbọn fọ́ orí ẹ mọ́bẹ̀ yẹn. náà má fìbọn fọ́ orí ẹ torí ọlọ́run má pa ẹ̀kú sókun kan lọ́wọ́ wa. chief àwọn olórí burúkú wò nìyẹn. wọ́n jọ lórí burúkú èèyàn rẹ̀ ni wọ́n. àbò lórí burúkú lélẹ́yìn ó yá ní dáhùn ṣé èmi tí mo pè yín lólórí burúkú kí n tó jáde ẹsẹ̀ ṣe rí bẹ́ẹ̀ mi ò kúrọ́ mọ́ yín bàbá ńlá olórí burúkú ni èmi lẹ́yìn ìbọn mọ́ èmi lẹ́yìn ìbọn mọ́ orí ti dàrú ó yá ẹ jáde nínú mi ẹ jáde. kẹ́ ẹ wí kíre yín ó ṣe kí bí ó ròkèrè kó lọ rèé sọlẹ̀ sí tán ti kán ṣàní ti ṣà ifá náà rèé o wọ́n ní kó ṣe bí ifá tàdá ire. n ṣe yín pẹ̀lẹ́ lórí ohun tí ẹjọ́ òun fà sí ifá ní ká rúbọ ifá ní ká lọ ṣètùtù lórí ohun tí adá òun fà sí ẹ̀rọ náà tààrà tí ifá yìí gbà kó tó ní máa jẹ́ bẹ̀rẹ̀ kíre wáyìn kíre wáyìn lóbìnrin rò kọ́ kíbi gbọ̀hùn kíbi gbọ̀hùn lóbìnrin rò kọ́ bórókà bá ń roka lọ́dẹ̀dẹ̀ a ló kọ̀ wá ara wa ó kọ̀ wá ara wa adíá fún Ọ̀rúnmìlà bàbá ń lọ gbádẹ́ níyàwó ẹbọ lọ́ni kó wá ṣe ta ló ṣe mí tí mo fi lówó ọpẹ́lọpẹ́ àdẹ̀ àdẹ̀ ọmọ oníṣẹ́ rí ta ló ṣe mí tí mo fi kọ́lé ọpẹ́lọpẹ́ àdẹ̀ àdẹ̀ ọmọ oníṣẹ́ rí ta ló ṣe mí tí wọn ò tètè fi kú bọ̀rọ̀bọ̀rọ̀ ọpẹ́lọpẹ́ àdẹ̀ àdẹ̀ ọmọ oníṣẹ́ rí lórí tí ẹdùnún fa sí ifá fọre ifá ní àjọṣepọ̀ ẹ̀yin àtobìnrin kan rèé ifá ní ẹjọ́ ń ṣe wọléwọ̀de ifá ni bó bá ṣe ṣe ifá ní kẹ́ ẹ fọ́bìnrin yìí sílé bí aya ni o ifá ni kó máa ṣàbíamọ fún yín ifá ni tẹ́ ẹ bá fẹ́ ifá lówó dé ifá lókìkí ó kàn ifá ní ẹ fura o nítorí ìfura lògùn àgbà. àṣẹ. ìfajà náà ìfajà ah, náà bó ti rí gẹ́lẹ́ ìfà sọ pé kì í fẹ́ sílé ẹ ṣeun bàbá ìfẹ́ orí mi rèé o bàbá máa tún padà wá rí ṣe ti gbọ́ mọ ẹgbà ẹgbà ilé. ẹ ṣeun mo dúpẹ́ ọwọ́ yóò máa lò òkè lọ́lẹ́ erin lọ òkè lọ́lẹ́ ẹ̀kúnrẹ́ òkè báyìí ló wà fún ní gbé òkè òkè lẹ́ẹ̀ máa lọ ẹ̀ ní dẹ́ni ẹ̀yìn ẹ ṣeun mo dúpẹ́ ọ̀ ẹ̀ ṣe ní láyọ̀ ẹ̀ ṣe ní láyọ̀. sọ̀rọ̀ làwọn èèyàn tí wọ́n ń bá wa tí ń sọ fún wa pé ọ̀rẹ́ wa ti sábọ́kùnrin lọ ṣé sóòótọ́ ọ̀nà ń sọ báyìí ẹ ṣẹ́yìn ò rántí pé ó délé kẹta tá àwọ̀ rẹ̀ wá wálé tá a bá ń lé o. ẹ jọ̀ọ́ ṣé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá wa wá ṣé àyìn láti ń bà ní àbó tí wọ́n nù yẹ̀wò obìnrin rẹ̀ wọ́n sọ pé òsín lẹ́kọ̀ọ́ tó mọ lálẹ́ sọ. ó dáa náà kò burú ẹ wọlé ẹ lọ́bẹ̀rẹ̀ ń lọ. o ẹ ǹlẹ́ ń bí o. Ah, bàbá ẹ rà ọ̀rẹ́ wa la wá wà àti mm. wá bíbí ẹ̀ẹ̀mejì àbá ń lé àbá ní àtúpadà wá káwọ́ bóyá ó ti dé. àmọ̀rí tí mo sì ti sọ fún yín pé kẹ́ ẹ mọ̀ ọmọ mi wá mọ́ ilé wa kẹsẹ̀ lẹ́sẹ̀ tẹ̀ ń káàkiri ẹ wo ẹ jẹ́ n sọ fún yín ọmọ mi ti rìnrìn àjò n ò sì fẹ́ kẹ́nìkan kọ́nù yín kó dé ìmọ̀ tẹ́ ẹ bá wá fẹ́ gbọ́ á jẹ́ pé léyìí tẹ́ lè gbé ní kẹ́kọ́ ẹ wo èmi ti tilẹ̀kùn mo tilẹ̀kùn mo tilẹ̀kùn ẹ̀yin ọ̀rẹ́ mi àmọ̀rí àbí lóòótọ́ ni. ó ti lọ rí o. ẹja rẹ lé ilé bóyá. ẹja rẹ lé wa o. àgbékanú ọwọ́ alágẹ̀rẹ̀ dẹ. àsọ̀kalẹ̀ ọwọ́ òrùkẹ̀rẹ̀ mọ́dù yẹrẹ jọ̀ọ́ jàre àwọn amẹ́lẹ́sẹ̀ bábámẹ́ ìbọn bo yẹ̀kẹ̀tẹ̀ ó di pẹ̀hún ìbọn bo àdífá fún Ọ̀rúnmìlà tí kútàrún kọ́lé ẹ̀rẹ́ àjogún kọ́lé baba líle ọ wọ́n ní kọ́ Ọ̀rúnmìlà ṣe tutù ǹjẹ́ ikú mọ́bọ ọlọ́run bẹ̀ ọ́ ìbọn bo yẹ̀kẹ̀tẹ̀ ó di pẹ̀hún ìbọn bo má jẹ́ káyìnkẹ́ ó kú ìbọn bo yẹ̀kẹ̀tẹ̀ ó di pẹ̀hún ìbọn bo àrùn mọ́bọ ọlọ́run bẹ̀ ọ́ ìbọn bo yẹ̀kẹ̀tẹ̀ ó di pẹ̀hún ìbọn má jẹ́ káyìnkẹ́ ó rùn ìbọn yẹ̀kẹ̀tẹ̀ ó di pẹ̀hún ìbọn bo. bójúmọ́ ojú ẹ̀ fún alàgbò ojú ẹfun aríran bójú mọ́ bá mọ́ ojú osùn alàgbò ojú osùn aríran. gbogbo ara pátá báyìí nílì yìí rí ríran. bọ́láńlé o ibikíbi tó o bá wà kí sìnkú rẹ wá dá mi lóhùn ní kíá. ọkùnrin ọkàrí ọmọ ẹkùn jọ èmi ni dọkàrún tọmọ mi ti ń bẹ lákàtà rẹ dákun dábọ̀ kò fi èdè mọ́ kí ni ń ṣẹlẹ̀ gidiri ọmọ mi ò gbọ́dọ̀ pọ̀ pé nǹkan tó máa ṣe àyìnkẹ́ o nítorí pé àyìnkẹ́ ti dán ọmọ kò sí ní ikú kankan ò lè lè kọ́ ọmọ kò sí ní. ọmọ mi ò ní kú ọ̀gá rẹ o àti ìbáṣẹ̀dínwọ̀n lè kó òògùn sí àwọ̀ ayéle bí fáfá yéle káyé má bàa le ayé le tán amápá àfijọ́lúwo àfìrókò tó dùbọ̀nà bàtà ń pe lápẹ̀kún ọlápẹ̀kún ni bàtà ń wí eégún ní sọwọ́ gẹ́gẹ́ gbáṣọ orò ní ìdólùbàlùbà kọlẹ̀ nkùnkùn tòrò gẹ́gẹ́ ń talágẹmọ nífà fún aláké orí ẹ̀gbá ọmọ ògbòròkàn múdà ọmọ akọrin yẹbẹyẹbẹ láyọ̀ òṣọlú o é amor. wọn àmọ́ torí pé mo nífẹ̀ẹ́ rẹ mo fi gbéra èkó mo ní kí n bọ́ ra fóònù kí n sì mú fún ọ ní abúlé tó o bá ti ń lò kí gbogbo àwọn èèyàn mọ ọbẹ̀jú wọ̀ kínú mi ó sì mọ dùn pé aya mi ní lóhun tó dà yìí. dákun kí ló fẹ́ gangan mo ní mi ò lè fẹ́ ẹ ṣé tipátipá ni. èyí ah, ó kù sí ọlọ́run wọ́n para mi sí ọlọ́run kó o lè mọ̀ pé ìfẹ́ rẹ̀ ń pa mí bí ọtí lọ tí n bá ti rí ọ báyìí mo ti yó àmọ̀rímọ̀ ṣe bẹ́ẹ̀ mò ń fóònù ìbọn kúkú fún mi kò sí tí wọ́n fi ṣe wọ́n kọ̀ jù ú lé ní nítorí pé tinútinú mi mi rà fún ọ̀dà fún gbà. ó dáa náà o ṣeun fún ọ ire. àmọ̀ríwá mọ̀ lọ. sórí inú gbogbo àbá yìí kò sẹ́ni tí mo nífẹ̀ẹ́ sí ju wọ̀ nìkan lọ bọ́bá kọ̀ tó olóòfẹ́ mi à ìyóò kù sí ọlọ́run ó dàjà sí báyìí ìwọ kan sọ tó o bá fẹ́ kí n mọ̀ ṣe fún mo ṣe tán. sàrùmí o bá fẹ́ mi gangan kí ló fẹ́ fi mi ṣe. ah tí n bá ẹ fẹ́ ọ ẹrù ńlá ni ọ àbọ̀ mọ̀ pé ẹrù raba tàtẹ́yàn kan ò lè wí dànù tí ó lè wú ṣubú ni ọ èmi mọ́ mọ́ yẹ ẹ bí wò bá mọ yẹ ara rẹ wò má jẹ́ ntọ́ tó o bá gbà fún mi tí mo fi ọ sílé tán n ó gbé ọ sínú yàrá láàárọ̀ báyìí wọ́n àkọ́kọ́ kúnlẹ̀ fún ọ ìrọ̀ wọn ò ní kúnlẹ̀ fún ọ wọ́n dọ̀bálẹ̀ fún ọ wọ́n wà ní olúwa mi o ṣé mo jí ire o ṣé jíjí mi ò ní ayọ̀ ló já sí o tó o bá sì láyọ̀ ni tó o sì ṣàdúrà fún mi. ah lọ́ba tán ọmọ ìyá ara rẹ gígí ni ọ kí nǹkan mọ wù ọ báyìí kínú mi ó sì mọ dùn lọ́ba tán. Hmm. Sàrùmí ọkùnrin ẹnu yín dùn. kò sí wàá rí bẹ́ẹ̀ o kò rí bó ṣe rò ó wọ́n kò lè mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀ mo compose orin kan fún ọ mo fẹ́ kí inú rẹ̀ ó mọ adùn tí n bá ti ń kọ́ fún ọ. ó dáa o kó o tó kọrin mo ní nǹkan tí n fẹ́ sọ fún ọ wo Sàrùmí inú mi le o. inú rẹ le ẹ ó bá ń lára mu ah, inú rẹ le ah, wo aya mi bó o bá rìn sọ́tún tó rìn sósì tẹ́nìkan bá ní ó kú bí ọgbà má jẹun tó bá yọwọ́ ọjà sí ọ èmi ni ó bá jà bínú rẹ báwo kò lè bá a bá jà lé mi ò tún bí ọ torí ìfẹ́ rẹ ń pa mí kú lọ ìwọ a máa jẹ́wúrẹ́ kémi ò mọ̀ jágun ta ọtẹ ọlọ́run. já agbórin rẹ o Wàsíù Àyìndé. kí n kọrin mi o ṣeun aya mi. mo ní ẹ bá mi pa àmọ̀ rí o ẹ pa àmọ̀ rí o àmọ̀ rí o àmọ̀ rí owó àmọ̀rí o àmọ̀rí pàtàkì ó ń lọ lóde gbogbo ayé ń ranjú ẹ pàmọ̀rí o eh, ẹ pàmọ̀rí o eh, ẹ bá mi pàmọ̀rí o. Eh. orí mi dùn ah, orí mi dùn àmọ̀rí lórí mi dùn ọlọ́wọ́ kì í ṣe pé mi ò rò yẹ kó mọ̀ pé bí mo ṣe wà yìí má ti pàdé obìnrin oríṣiríṣi tó pọ̀ ṣùgbọ́n bí mo ṣe pàdé ẹ̀ ó jẹ́ ọ̀nà ìyanu yẹn gan-an ló fi wù mí pé kèmí náà ṣoore fún ẹ kí n ṣe àǹfààní fún ẹ kò lè sọ́nà tí mo fi lè ṣe ni pé kí n fẹ́ ohun mi láti fẹ́ ni o ọ̀dọ́ ń bọ̀. chief ẹ fẹ́ fẹ́ mi. fẹ́fẹ́ fífẹ́ délé gidi. èmi náà ṣetán láti fẹ́ yín but on one condition. kí ni condition náà So condition náà fún mi tí ìbá ní mi tẹ. ẹ promise me. promise yes. chief ta ló ń jẹ́ bọ́láńlé ọmọkọ́láwọlé. àti pé irú ikú wo ló pa Bọ́lá ńlẹ̀. irú tó pa Bọ́lá ńlẹ̀. Akéwùmí ọmọ Ìjẹ́ládé má try láti pretend torí èmi mọ irú ikú tó pa Bọ́lá. sùn bó ṣe tọ́ àwọn ọmọ tí náà dẹ̀ ra ni. ẹ kò dúpẹ́ àtọ̀ bọ́lá kí ló ń dúpẹ́ fún àti pé kí ni mo ti ṣe fún ẹ mi ò ṣe nǹkan fún ẹ mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bọ́láńlé wàá máa gbádùn mi tó wàá gbádùn mi gidi fọkàn ara ẹ balẹ̀. ẹ ṣe gan ní gbogbo ìgbà máa dúpẹ́ lọ́wọ́ yìí torí èyí lè ṣe iwájú lè ṣe ẹ nǹkan tó gbé mi wá pàtó ni mo ní kí wọ́n sọ fún mi pé mo ti rẹ́ni tó fẹ́ gbé mi sílé gẹ́gẹ́ bí ìyàwó tí mi náà dẹ̀ ṣetán láti fẹ́ bí ọkọ mo dẹ̀ ti lóyún oṣù méjì fún rárá ah, ṣe fún ẹ nítorí Ọlọ́run ẹ má ronú lọ́bẹ̀ yẹn nǹkan tẹ́ ẹ̀ ro ó ti yé mi èmi kàn fi pé kí a fòpin sí gbogbo nǹkan tá à ń ṣe láti ẹ̀yìn wa ni ẹ wò ìgbéyàwó mi náà ló wọlé dé ń ẹ̀yìn ìdílé bá ṣí inú mi tẹ́sí bá kọjá ń bẹ kò ní kọsẹ̀ congratulations mo kí ẹ kú oríire ẹlẹ́dàá ìyá ẹ àti bàbá ẹ á sì ẹ lọ́bẹ ẹ wà lóra ìbò pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tútù tútù pọ̀ nǹkan tó kọ́ máa bí mi nìyí kó má ṣe tó gbéyàwó yẹn lọ kó má jẹ́ ń bọ̀ gbogbo bó bá ṣe ń lọ jẹ́ kí n máa mọ̀ so màá lè mọ bí tí màá ti kàn mí kó lè lárinrin dáadáa kó dùn dáadáa yóò ti gbọ́ táṣọ bá ti jáde kó gbé wá jẹ́ kí n lè sọ iye aṣọ tí màá rà mo ti gbọ́ congratulations once again. Thank you. Sir. o ò tiẹ̀ bẹ̀rù rárá o ò ló máa pẹ́ sọ tàbí kò pè mí lórí fóònù o kò sọ gbàyà o. àbọ̀lá ah, lè rọrùn pa lọ́dún pa má jẹ́ kó yẹ ẹgbẹ́ bí ọmọdé bá ṣu ní kíní wọ́n á fèsì kéèsì wọ́n á fi nù ú dì ó ti já ewé tètè fẹ́ jẹ báyìí o ó di ọ̀nà kò sùn bí ẹran èmi ni mo sọ bẹ́ẹ̀. Ah! kọ́nìké ní òun lè torí owó kan wọ̀ pé wọ́n á ní kì í ṣe torí pé ó jẹ́ owó kan yẹn oníṣùgbọ́n ibi tó bọ́ sí òun ló bí òun nù. akin bullet. bá àgbàlagbà. ìyá kan jẹ mí wọ sí gùn mí ó ta lé mi ó dẹ̀ bọ́ sí akínyẹmí ara mi ọmọbìnrin kan ni mo tẹ̀lé mo náwó fún mo nọ́ra fún gbogbo nǹkan ni mo fi tẹ́ lọ́rùn mo ti wá àti gbára lé àfi para tó sọ pé òun ṣe mọ́ jẹ́ kí ló dé ó ṣàlòun mo ṣe mọ́ ni bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí oyún oṣù méjì wà nínú ẹ̀fẹ̀ lómi. Ah! pálapàla. ìlú àpàlà. ẹ kò sí wèrè bàbá ẹ tó bá ti ṣe tẹ́nìkan ṣe rí. ojú àárín tẹ́nìkan ò rí rí. ó yẹ kó ojú ẹ̀ lè rí tẹ́nìkan ò rí rí ẹ kò sí wèrè bàbá ẹ jẹ́ ká dókòdó agbèrè fáyé lọ́wọ́ kan wà lọ. Ah! ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ mi ò fẹ́ lóko èèyàn lọ́rùn ẹ má pa mo fẹ́ ká ṣe é ní adìẹ dàmí lóògùn nù mo sì fi oòrùn mo fi fọ́lẹ̀ yìí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọmọbìnrin tí ó jà láàfin ọ̀run ló ń ṣe kí ni ọ̀run ló ń lọ tó bá rí bẹ́ẹ̀ gbà ẹ̀ kọ́ tẹ́mi bí ipa máa ṣe ni pé a máa lọ gbé a máa lọ tà fáwọn alápàtà a máa wá gbowó ẹ̀ a máa fowó yẹn mọ̀ tí tí ó pẹ́ jù yẹn lọ a fowó yẹn ṣe fàájì. bullet bullet mo mọ̀ pé iṣẹ́ yín ni náà kò jọ mí lójú ṣùgbọ́n ẹ dájú ẹ dájú gan-an ẹ jẹ́ ká ṣe báyìí ẹ mọ̀ pátá máa ṣe. ṣe rí ẹ lọ wá àwọn ọkùnrin bíi mẹ́fà tó san ogun ẹ méjì lè wá bẹ́ẹ̀ o ẹ bá mi tọ̀pá bọ ihò ẹ̀ yẹn kẹ́ tọ̀pá bọ̀ délẹ̀ sọ́tún sósì sórí ẹ̀ tẹ bá tọ̀pá kẹ́ bá bẹ̀ jẹ́ pátápátá tẹ bá wá ṣe bẹ́ẹ̀ ẹni tó fẹ́ wọnú ilé yẹn á mọ̀ pé ilé òfò ilé ìyà ilé àdánù ilé àrùn ló ń wọ̀. màmí ẹ mọ ọkọ tó ṣẹlẹ̀ ni pé afọbajẹ làwa fúnra lára ọlọ́run tí ò sí ẹni tó lè ràn lóye àmọ́ bàtọ́ ti nípa wáyọ̀ àmà wáyọ̀ náà àbí ló ṣẹlẹ̀. jọjẹ ló láyé ṣe wá rí mo mọ̀ọ́mọ̀ pé fún yín ní mẹ́fà ni mo mọ̀ pé ẹ̀yìn méjì náà ti tó ẹjú mẹ́jọ lọ́wọ́ ẹ̀jẹ̀ wáyé. ọmọ ọkọ tí màá fi láìkì bàmí tí bàmí bá jẹ ọmọ àti káwọn kan náà tún ṣe kí káwọn kan náà tún jẹ ajẹ́ pé ẹnìkan ò kí ń jẹ kílẹ̀ ṣe kí. ìyẹn ni pé bàbá tó ń jẹ tó tún fọ́ọ̀mù jẹ. ẹnìkan ò lè jẹ kílẹ̀ fẹ́. baálé bàbá. ìwọ ló ṣekú pa Bọ́láńlé àfi kó dìde báyìí kó lọ jẹ́wọ́ ikú tó pa Bọ́láńlé nítorí pé ìka tó bá ṣẹ̀ òun lọ́ba máa ń gé aláìṣẹ̀ ló ń jìyà gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lọ́wọ́ ẹ̀ tí ó bá wá lọ jẹ́wọ́ Akíwùmí wàhálà rédèrèdè àti ìdààmú ó ti wọnú ilé ìwà. omi dúdú fojú jàrọ ẹ. ọ̀daràn tó ṣekú pa arábìnrin lọ́lá lé kọ́láwọlé so kì í ṣe arákùnrin Johnson tá a fìyà jẹ ìka níyìn o ẹranko lásán lásán tó ẹ wá sí. lòló àti wáyé igun kò ṣẹ̀yìn àkàlà àti rọ̀rùn àkàlà olúrogún ni kó tòkí tòkí adébáfún olómi tútù tíṣayà àgbọnrìngún ifá ló fi kéèkún èmi ló dè wọ́ ọ̀fẹ́ ìrèdí àlọ́ ifá mi olómi tútù kó pupa tòun tí kú méjì àmà ti dìbò lẹ̀ ẹ̀ ẹ̀ kẹ́ dolómi tútù lédè ikú ọ̀gbọ́dọ̀ pa ó ikú ọ̀gbọ́dọ̀ pa ó ọ̀tọ̀ọ̀tọ̀ là á jẹ̀mọ́ ohun ohun torí nítorí ohun tó rè ń tó rè ohun torí tó rè là á fọ́ bá máa ti lóde ìrọ̀yẹ́ ó lè bá ohun tó tó rè tani lọ́rẹ́ àdìsáfò wò tẹ́rẹ́ eléyìí tó ń gbógun lọ sílùú mọ̀mọ́lò òkú tẹ́rẹ́ kì í dágun mọ̀mọ́lò ó kú sógun àìjákòó kú sógun àìjákòó kú sógun àtọ́sọ́tọ́ rọ́rọ́rọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lá jẹ̀pà ọ̀tọ̀ọ̀tọ̀ lá jẹ̀mọ́ ó ní kọ̀ọ̀bá kọ̀ ó ní kiri ìyọ̀nì. kọ̀ọ̀kùn lónìí ìkẹrin ìkọ́sí. Pode pôr a boca. Igede, kígèdè kì í pọ̀ gẹ̀dẹ̀ odò àyíráká àyíráká ìpàgé àyíná ẹ̀yẹ tó bá kú omi lẹ́kùn kan ló máa jẹ. ẹnìkan kì í pọ́kùn ẹ̀yẹ lórí ọ̀kárí ọmọ ẹkùn ẹ̀sà ògbìn ará ògbòjò ará òde ògbòlúkẹ́ ọmọ aríkẹ́yìn ọgbọ́n gan ike èmi ọjọ́ tọ́yá ẹ má ṣe gbé mi fọ́yà nǹkan èmi ọjọ́ tó sà ẹ má ṣe gbé mi fọ́ọ̀sà láwẹ̀ ike èmi ní ike àmúṣẹ́yà ọmọ òní ike ẹ̀yìn gẹ́dẹ́ eégún di mẹ́fà lómi. prepare case five more, wọ́n láti dé